أحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة والضلالة وأهلها في النار كما قال الإمام البخاري رحمة الله عليه أما بعد فأهلا وسهلا بكم مجددا إلى هذه الجلسة التي نرجو الله سبحانه وتعالى أن يجعلها جلسة مباركة فيها ويجزى فيها أصحابها في داري الدنيا والآخرة قال المؤلف في الكتاب عمدة الأحكام من كلام خير الأنام هو الحديث الأخير في باب صفة صلاة النبي صلى الله عليه وآله وسلم عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال اعتدلوا في السجود ولا يبسط أحدكم ذراعيه انبساط الكلب اعتدلوا في السجود ولا يبسط أحدكم ذراعيه انبساط الكلب gbogbo ọpẹ́ tí ọlọ́yọ́ ń fi àfi fún bẹ́ẹ̀ látọrọ kí àti tí ó tún ṣe ìpàdé wa lọ́rọ̀rùn lẹ́yìn àwọn ìjókòó tó yẹ kí ẹ máa wá káàkiri kí ẹ máa gbìyànjú láàrin tí ìkẹ́ ọlọ́run fẹ́ fún òǹlẹ̀ tí ń wá mímọ̀ àbí ọlọ́run gbogbo ìtí a máa sọ kójó bá tiẹ̀ mú kò fún wa ní àwí lọ́nà táwọn èèyàn bọ̀ yìí bákan náà àtàǹgbọ̀ náà káà náà má ṣì gbọ́ àdìsá bá wa Anas ibn Malik òun ẹ̀ ọ̀ka tó kù lábẹ́ka nínú báàbù sífàtì sọ̀láàtì nàbí ẹ̀ ní ìjẹ́jọ́ àdìsá bó Qatada al-Ansari radiyallahu anhu ńláka tó ń júwe pánábí sallallahu alayhi wa alihi wa sallam a máa gbé zainab a máa gbé umama bintu zainaba lórí ìran a sì júwe bí ti máa gbé yóò gbé yóò gbé lórí èjìká wọn pé tó bá fẹ́ forí balẹ̀ yóò gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àfáwà abúlá ètò jò ní bàbá umama gẹ́gẹ́ ti bá wá látọ̀dọ̀ ànábì hadith tó parí báàbù yẹn an Anas bin Malik radiyallahu anhu látọ̀dọ̀ àfáwà Anas kọlọmọṣọ̀bá yọ́n sí gbogbo aláti mọ̀ta fáyí nípa pé ọfarajì fánàbí ó sì ọdún mẹ́wàá gbáko gbogbo àsìkò jẹ́ Madina àfáà ó jẹ́ mabja'u al-asasi fún gbogbo ẹni tí ó bá ṣẹ̀sìn nínú àwọn táwọn àfá aládìí tí wọ́n pè ní mokisirun àwọn tágbà àdìsí púpọ̀ alátọ́dọ̀ àlẹ́mì tàbátí dárúkọ Abu Huraira tá ń dárúkọ afá àwọn ayyallawa Aisha bẹ́ẹ̀ láàmà dárúkọ afá Anas láàmà dárúkọ Ibn Umar mọ́ṣálẹ́bí ti ń kírun fọ́lọ́run wa o nínú nǹkan tí wọ́n ṣàlàyé o ní tí wọ́n gba alátọ̀dọ̀ ànábì hadithi ní amúrù lọ bá wá ànábì ní ẹ̀ẹ́tẹ́ nínú fi sujúdé ẹ ṣe déédé lórí sujúdù yìí ẹ ṣe ní kò gbọ́dọ̀ spread ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ajá ti máa spread ọwọ́ rẹ̀ zera òun ni láti bi ibi tọ́wọ́ ti bẹ̀rẹ̀ ibi ọmọ kan ọwọ́ títí dé elbow ìgúnpá ànẹ́bí nígbà tẹ́ bá wà lórí sujud ẹ gbọ́dọ̀ spread ọwọ́ yín gẹ́gẹ́ bí ajá ti máa ń ṣe àbájọ́ yé wa tẹ́ ìfọwọ́gbé àdíje ìta àkọ́kọ́ kà aláàrẹ́bí sallallahu alaihi wasallam tó bá wà lórí sujud agbẹ́wọ̀rọ̀ sókè àtàyọ́rọ̀ bàyáàbù ìbọ̀yìn ẹgbẹ́ wọn fi rí kí ni o fúnfún fún àbíyá rẹ̀ nígbà láti sálàyé fúnfún lọ à nígbà ìbẹ̀yìn dá fúnfún ṣùgbọ́n tó jọ dá fúnfún ni pé tí environmental condition dà láàmú lọ mo rò pé tára bá ń bò táṣọ ń bò kọ́dà ní jọ́ òkùnpá ga tó nǹkan bá ṣí ara tó yàtọ̀ sójú rẹ̀ tòrò ojú fúnra tí èèyàn bá máa lọ́ṣẹ́ wọn rò pé wà ní ìtù ojú òun àti ìmọ̀ àwọn ìṣẹ́ mọ́ná tí ń gbà ẹ̀ náà mọ́ ní nínú lọ́rin tí èèyàn bá pupa láti èkó tó wá dé lọ́rin yóò dúdú ní àmọ́ ògbé tí è torí pé mi wá gbé bí ìfásitì ìlú jẹ́ gẹ́gẹ́ dúdú tó bẹ̀yàn sí irun mí ìbánẹ́bí wá dá funfun bẹ́ẹ̀ ní ẹgbẹ́ bẹ́ẹ̀ ń wò i so èyí tí wọ́n ṣe léèwọ̀ fún wa àbí ká mà ànábì ni wọ́n wọ́n tó tutù àìdí ẹkú àbí wọ́n yẹ́tù zira ayé ìndẹ̀sàásọ́ ẹ̀kẹ́ ẹ tẹ́ bá fẹ́ forí kalẹ̀ ẹ gbọ́dọ̀ gbé ọwọ́ yín gẹ́gẹ́ bí ìpè ajá ojú máa ń gbọ́wọ́ rẹ̀ lẹ̀ láyé ọjọ́ rẹ̀ fún àti ìlànà bá àrùn ìlàwọ̀ èyí ọ̀dá ló ò eléyìí nígbà tí orí fún ìgbúmọ̀ wa nígbà tó bá ti ń kalẹ̀ ọ̀dá àmà ọwọ́ wa

débi ìbáàdà gan fún ara rẹ̀ ẹ̀rí nínú ẹni pé ànábì kọ kí ẹ máa ṣe ìtìfàtù sáìlẹ̀bẹ̀ lórí irun kí ẹ máa ṣe báyìí fún wa yírí sọ yírí tó ọlọ́nkọ̀ ẹgbẹ́ẹ̀kọ́ bákan náà ànábì sallallahu alaihi wa sallam nínú tó túnkọ̀ fún wa ó ní ìfìrọ́ṣù sábà kájókòó gẹ́gẹ́ bí ẹran tí ń pẹran àwọn ẹran ẹran wide animal irú ìfìrọ́ṣì tí wọ́n ẹ alábìnrin a máa jókòó báwo ni àtàbùn àti a máa jókòó díẹ̀ mọ̀ pé àti ẹjọ́ àwọn ìjọ ọ̀dá fún wa bí ọ̀nà bí mẹ́ta tàlọ́wà ń jókòó tí ọ̀nà ní wọ́n ìjọ ọ̀rọ̀ àti irú àwọn ilé nígbàtà bá fi ló bá wọn ilé iná ọ̀dà wọn ò bóyí nígbà tí ìgbà tó kò tí wọ́n á jókòó gẹ́gẹ́ bí àìjá ìjọ yánná kó lórí ìbáàdà wọn ànábì wọn ò bóyí wọn bákan náà nínú ìdánábì tún kọ̀ ó nakrul ghurab kéèyàn máa ṣe orí bí ẹyẹ ilé bí ti máa ṣàlẹ̀ jẹ kádà àgbàdo lè fẹ́ díẹ̀ mo rò pé wáyé kó kó eléyìí ẹgbẹ́ ìsìn wọn ò tiẹ̀ fẹ́ ká jọ ẹranko rárá so ìdí náà nínú èèwọ̀ nínú ẹ̀sìn oníkéyàn máa múra bí ẹranko so gbogbo àwọn tán bá wọn polówó new building tán bá ṣe ẹ̀ sí tí ó wà ní òun pọ́pì lòun àbí kí wọ́n máa ń dress ẹlòmí ó dress bí ajá tó ti yé bá ní ìsìn ẹlòmí wọn láṣọ tán máa ń wọ̀ tó ẹgbẹ́ tẹ bá rí ẹgbà á ṣe tí àbí wọ́n máa jó bí ajá bí ẹranko bákan náà nínú ìjẹ́lómi máa ṣe kò ní wọ aṣọ kankan sí yóò kàn ya ara rẹ̀ lé pé díẹ̀ ló kù tí ò níbi dájá ga fún ara rẹ̀ yóò sì wárò sí fún ara rẹ̀ bínú ọlọ́run lè bá èèyàn gbọ́dọ̀ ṣe bí ẹranko rárá nítorí ẹ ẹni tó bá lè rìn bá ti rìn èèwọ̀ ní fún nìkan máa rákòrò àbí tọ́lọ̀ máa bàṣẹ sí olóṣèpá fẹ́gbọ́n àfáṣe túmọ̀ sùjúùdù pé kìí ṣìgbà tá a bá tó rákò ńlẹ̀ nìkan ọlọ́run ni wọ́n kúlú báàbà tó jàdán wàkóóló ẹ̀tọ́ wọ́n fẹ́ wọ ìlú ìlú tọ́lọ́ ní kẹwọ́ àwọn alùkìtà tọ́lọ́ ń bá ẹ̀ṣẹ́ lẹ́ni tó lẹ́yìn tó tí gbogbo èèyàn mọ̀ ní pé kò ọmọ forí rìn ìtumọ̀ àbíjọ́ pé hajjá bá wà fún ẹni ẹ tó ti ń ṣe lọ inú nǹkan tó tún jẹ́ ìwọ̀ nínú ẹ̀sìn oníkó múyàn lẹ́ranko ẹgbẹ́ yìí gọ́mà ọdábí beast ọdábí gíná ní wọ́n ń pè dog àwọn àfáà kan wà bẹ́ẹ̀ pé ìjọ tó bá kọ́kọ́ lọ lé kí wọn tó bá kọ́ lárúbáwá kẹ̀kọ́ ọkọ̀ kẹ́lìbù bọ́m̀bẹ̀ kẹ́lìbù ó fẹ́ bú ọmọléke rẹ̀ nù bó ṣe ń ṣe bí ajá náà so ẹlòmí ò ní mà ó dé láti lè kí oúnjẹ kan ní ọba kí ni kẹ́ẹ̀lù ó ti bú ọdá irọ́ àwọn kàtẹ́ ọ̀dá ni so ìmọ̀ àkóyẹ̀ ní ṣìmá ìmọ̀ àkóyẹ̀ ní kẹ́ẹ̀lù kódà ẹ̀rọ àkóyẹ̀ kúrò kóyẹ̀ ní ràǹkúmí gan ilé ọ̀dá àwọn imáàmù Ibrahim Nakhai nínú àwọn tàbí'in eh, nínú àwọn àtibáwò tàbí'in ni wọ́n pé òun wà nínú àwọn ẹni tí ó bá imáàmù Malik lóba mo ti sọ̀tọ̀ wọn fún wọn nígbà tí ń sọ̀rọ̀ kharaja makhrajal ghalib sáńsọ imáàmù Shafi'i àti tani o imáàmù Malik sọ ìntàwọn máa ń sọ fún jọ́nà ni pé ọlọ́run ó bí ẹjọ́ gbúdàl kìyàmà igbe hal shahidta àìdámà khalaqtuhu kelban ṣọ́wọ́ amẹ́gbà tí mo dáa ní tí mo dáa lájá ọlọ́run ó bí ọgbọ́ yá máa jẹ́rìí ẹ̀rí tó ń jẹ́ lé ayé yẹn tó ṣe ń pèèyàn lẹ́ranko yẹn ọlọ́run wà bí ọyọ́ wa tó jẹ́ gẹ́gẹ́ bí ẹni tó pèèyàn tó dá tó yá picture tọ́lọ́run wà ní ó yá fẹ̀mí lára gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́nu tó bá pín ẹ̀lẹ́ ẹranko ọlọ́run ṣe kọ́lẹ̀ out jọ wulẹ̀ ṣọwọ́ amẹ́ngbà tí mo dá tí mo dá kódà nínú Qur'an nínú Qur'an bá fẹ́ fi wọ́n fẹ́ ṣàpèjúwe má pèjúwe wá ni kò pè wọ́n bẹ́ẹ̀ bá ṣe wùwà tó gò tó tó ẹgbẹ́ tí wọ́n gábẹ̀ burú àwọn wòlà ń sọ yẹn àwọn kèfèrí ọlọ́ni inhum kal an'ami bal hum adall wọ́n dà gẹ́gẹ́ bí nígbà yẹn wọ́n jù ṣe àwọn àfá balaga wọn bí báyìí èyí tó wà láàrin yẹn ọlọ́run sọ kí làwọn àmì kí làwọn nǹkan tí wọ́n ṣe ọlọ́run láwọn kèfèrí tí wọ́n gbọ́ tí wọ́n ronú inhum kal an'ami wọ́n dà gẹ́gẹ́ bí àwọn àgùntàn balhum adall kọ́dà àwọn tún burú jà àwọn àgùntàn lọ nípa kíkí ni nípa ìmọ́nilá kí ló sì fà láwọn kòlóbó la ya'qiluna biha wọ́n lọ́pọlọ wọn àbí ń ronú wọ̀lọ́wọ́ máa dánú láyẹ̀ smaíl nàbí ha wọ́n lé tí wọ́n ibi gbọ́rọ̀ wọ́n lójú wọ́n ibi rìnà tẹ́ ẹ bá rí èèyàn tó wá rí bẹ́ẹ̀ kò tí ì tọ́pọ̀ láti pè ní ẹranko báyìí náà kí tó torí náà tí èyàn bá gọ̀ tó wà bí ewúrẹ́ tó wà bí gbogbo ẹ̀ kò tó kò torí pé yàn ọlọ́run bá ló ń ti dá àwọn èèyàn sínú ahsan nínú ètò bí dájú tí wọ́n bá ti wá ọtí ń ṣẹlọ́ ni torí gbọ́dọ̀ pèèyàn gbọ́dọ̀ pèèyàn nínú àwọn gàdá ní anábì sallallahu alayhi wa alihi wa sallam ó ní ẹṣẹ́ sùjúdù yín dáadáa o kẹ́ni kọ̀ọ̀kan yín sì máa ń spreadi ọwọ́ rẹ̀ nígbà tó bá forí kanlẹ̀ gẹ́gẹ́ bí tani ti máa ń spreadi rẹ̀ o ajá ti máa ń ṣe é tí ó bá farabalẹ̀ bẹ́ẹ̀ rádà bóò ní kọ́ ti ṣe ìgbé ọwọ́ rẹ̀ sókè pẹ̀lú àdísì yìí báàbù kan nínú àwọn àbúwábì tó wà ní kìtàbù sọ́lá nínú àdéhùn tá a ti ṣe ni pé tá parí kìtàbù sọlá àátùn wá tún gbogbo ẹ̀ describe látòkè kò ṣe ẹ̀kọ́ rí eléyìí ọ̀rọ̀ ní pọ́ńbẹ́ sódà pé àwọn masáìlì tí yọ tí yọ káàkiri yóò jẹ́ pa àlọ́ bóòlù ẹ̀ka ti rògbò bóòlù ti kò ń ṣe àwọn kí والسجود فعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم دخل المسجد ودخل رجل فصلى ثم جاء فسلم على النبي صلى الله عليه وآله وسلم فرد النبي صلى الله عليه وآله وسلم السلام فقال ارجع فصل فإنك لم تصل فرجع الرجل فصلى كما كان صلى ثم جاء فسلم على النبي صلى الله عليه وآله وسلم فقال رسول الله صلى الله عليه وآله وسلم وعليك السلام ثم قال ارجع فصل فإنك لم تصل ثلاثا فقال الرجل والذي بعثك بالحق ما أحسن غيره فعلمني فقال إذا قمت إلى الصلاة فكبر ثم اقرأ ما تيسر معك من القرآن ثم اركع حتى تطمئن راكعا ثم ارفع حتى تعتدل قائما ثم اسجد حتى تطمئن ساجدا ثم ارفع حتى تطمئن جالسا ثم فعل ذلك في صلاتك كلها حديث في افكاي افاوى آه، المقدسي رحمة الله عليه وتشالاين كيما بكا بوين وحديث هو وجوب الطمانينة في الركوع والسجود pé dandan ni ká máa farabalẹ̀ nígbàtà bá ń ṣe rùkú àti tàbá ṣe sujud in tí wọ́n fẹ́ ká gbọ́ nínú hadith yẹn wala yalzam kò tí ìmí ń gbé nǹkan mi ò sí ń bẹ̀ a ma àwọn àfáà máa ní alkitabu yuqra min unwani ẹsọ bẹ́ẹ̀ tí èèyàn bá fẹ́ máa ń tí kíra dálé lórí àti kọmọtáìtò téèyàn bá ti ní táìsù tó wá ní ẹ̀kàn rí táìsù yìí báyìí ni o gbogbo tó wà nù tíra yẹn òjò mọ́ táìsù yìí kí ló ń sọ àwọn èèyàn nù téèyàn bá ti rí táìsù báyìí wọ́n máa ti ń sọ̀rọ̀ lé lórí kódà tó bá fọ àwọn àǹfààní ní ìfún ọwọ́ ajókòó kanjọ́ kan ẹ̀yìn kan wá ní okay wọ́n á make reference sí tíra tíra Raf'ul Malam ana immatul a'lam tíra ti ṣẹ́fẹ̀ẹ́ láti lè fi ṣàlàyé kí ni nǹkan tó fà tí àpọ̀ ẹnu wọn fi ń wá ìjáwọn ẹni tó bá wá ṣe tán yàpọ̀ ẹnu èyí tí ó ẹka bú wọn nígbà tán bá ti jó nífẹ̀ẹ́ nú ẹnìkan bá ní rárá o igbe tíra ẹ ọ̀rọ̀ ìyàpọ̀ ẹnu nìkan ló sọ kò sọ ní igbe kásìmọ́gbẹ̀tàn jẹ pẹ̀lú tọ́píìkì yẹn ìpé tọ́píkì yàtọ̀ sí tó wà nú ẹ̀ mo ní bó tí ń sọ̀rọ̀ yìí ìsìn ó ti ń bú ṣẹ́kẹ́ ìgbọ̀nsẹ̀ ní ẹ̀ torí pé tó bí ya aláìdájù lẹ́n tó ní oyin ni wọ́n ń tà ó ọkọ̀ sí kí ni ó síbi táìtù tíra rẹ̀ bàtà bá ṣí tíra làbá ń báyọ̀ là ń bàgbẹ̀ là ń bá tọ̀ ìtọ́nsọ́ ni ẹ̀ tó ráfà ní pé ìdí tó fi ṣe tíra ni pé ìdí ń fàyà pẹ́ẹ́nu àti pé kí sẹ́fà tó bá yapa ẹni yẹn tó tó kápẹ́ ìkébèrè nítorí sẹ́láyé nìyí pàápàá táwọn àfáà yẹn bá ń ṣe nífẹ̀ẹ́ tó ráwọn àfáà mú jù wá ẹ̀lìkìtẹ́bù yóò kọ̀rọ̀ mi hàn wá ní in tó bá wà ń bẹ̀ ẹwọ bá ní ìsìn tí láfá pé ọmọdàtùn àṣà mi kẹlá ní kẹ́lì ẹ̀nà tàbà mú dájọ́ jáde nú ẹ̀sìn àwọn àṣà mú bẹ̀ jẹ́ ọ̀pọ̀rọ̀ ẹ̀sìn wa ní ìsìn aláwọn kan tó yẹ pé àkéyídà ni àwọn èèyàn wọn pè ní àṣà nítorí ẹ̀ nínú kọ̀ránánìsì a ní àyàtùn àṣà tí wọ́n pé àbá ti ṣe tí ó rẹ̀ wọ́n pè ní tẹ̀sí nínú tíra náà àbá mi jẹ́ ní tafsir àyàtùn àṣà àwọn àyàtùn àṣà mi wọ́n àbẹ́ gbé òfin òfin òfin làwọn sọ amma àwọn àbá àbẹ́ gbé àyàtùn tòwíìdì làwọn al-aqida nínú ẹ̀ lórí bí súrọ̀ àwọn yìí sí lọ́pọ̀ jù àwọn ọ̀dọ́ ẹgbẹ́ àkáàmù sí rẹ̀ kẹba ti ma òun ti ẹkọ́ ìbáadà sínú ó sì kó kínú mọ̀hámẹ́lá sí mọ́ṣe zinani tẹ́ ìbáadà ní jama rárá mọ̀hámẹ́lá ní torí gbó ní ìdọ́wọ́ aṣọ nínú tíra afá àtàkọ tíra yìí wọ́n ti mú àtùmánínà tó fẹ́ ìṣojú níwọ̀n rọ̀kọ̀ eléyìí ló ń sọ̀rọ̀ nípa ìjẹ́ dandan yìí máa farabalẹ̀ nígbàtà bá wà lórí rọ̀kọ̀ àti ìṣojú gẹ́gẹ́ bí ìṣe wa àkọ́kọ́ tó àdífì àwọn amáwọn àǹfààní tó wà ń bẹ̀ hadisi yìí nìkan hadisi tó tóbi ni hadisi tá fẹ́ kà wọn náà máa ń pè ní hadisi musii salati ẹ̀yà sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti ń kàtíra tọ́bá ní fi àdíjì mú sí ìsọ̀láti yìí ẹni tó ṣe mistake jẹ́ ọ̀kírun rẹ̀ dáadáa àdíjì tàbẹ́ kàí òkòdòrò wáhù Abu Hurairah wa Abu Sa'id al-Khudri radiyallahu anhuma Abu Hurairah gbà wá fi ghayrihima min as-sahaba àtàwọn tó yàtọ̀ sí àwọn méjèèjì mi eh, náà gbà wá fi riwayatin nínú àwọn àkọkalẹ̀ tajiduha fil Bukhari wa Muslim imam Muslim gbà wá imam Bukhari gbà wá bákan náà ni imam Abu Dawud gbà wá bisiyar oríwáyá wọ́n gbà wá lọ́nà tó pọ̀ dé ṣọ́nà kan bẹ́ẹ̀ náà ni àfáwà Ibn Hibban bákan náà ni àfáwà al fi mustadrakihi hadithi yẹn Abu Dawud náà hadithi yẹn ó gan àdíyìsí tó wá wà nílẹ̀ yìí ó fẹ́ ṣàlàyé pé ká máa fọ farabalẹ̀ ń ti tòótọ́ ṣùgbọ́n tó kọ́ àwọn àǹfààní mi ìsinmi ẹjá tu lógèrè bàbá tún bá wa padà síbẹ̀ pẹ̀lú àwọn àǹfààní ta lè mú wa àbúrò rẹ̀ rà gbà wá ètò wà nínú Bukhari àti Muslim àbúrò rẹ̀ fàdákàlà rọ́jò lóòrùn lọ́kùnrin kan bá wọlé orúkọ ọkùnrin náà ń jẹ́ Khallad ibn Rafi'i ẹjá sọ bẹ́ẹ̀ Khallad ibn Rafi'i al-Ansari al-Khazraji Khallad ibn Rafi'i ìkánà àwọn sàhábà lónà يفهم من هذا إن ذلك وين صلى تحية المسجد يقول كيرون تحية المسجد كجبوا يجبوا تيباتوا مسلاسي خوكيس تحية المسجد ثم جاء فسلم على النبي àwọn àǹfààní tí ma mú jáde báyìí kò tí ìkan bí dáa fẹ́ lọ sóhun ọmọ máwọn míì èyí tó jọnu dáa ń lọ gẹ́gẹ́ onígbàtà bá tó kàdí ìṣẹ̀dá tó ẹ máa tẹ̀lé ثم جاء فسلم على النبي لينا هو سلم على النبي أجمد يا بابا مثلا جنيسي باتي وعنيسي يا بابا مثلا جيكو يقول سلام عليك كلا يقول قوشي ọkọ̀ òkèjì mọ́sálásí náà lẹ́yìn náà ọ̀tẹ̀tẹ̀ wá kí àwọn ìbáwọn sọ̀hábà ti gbọ́ yìí àwọn sọ̀hábà gbọ́ yìí púpọ̀ dílébù pé wọ́n mọ̀ pé tánàbí bá pe àwọn ànábìlẹ̀ ẹ̀káwọn kọ́kọ́ dá lóhùn ṣùgbọ́n bó yẹ pọ́n níbi ẹ̀kan kókó dá lónà ọlọ́run náà ti síwájú nítorí ẹ̀ tí ẹ̀yin bá ti ṣe tahiyatul masjid tán tọba wá rí máa mú un bẹ̀ èjú wọn máa bínú pé ọmọ ìdí ẹ̀wà gọ̀ owó mọ́ṣáláṣí kò tiẹ̀ lè kíyàn ìyẹn fẹ́ kí ọlọ́run ọlọ́run ló yẹ kó kọ́kọ́ kí pàtó mọ́ṣáláṣí kí ló tí ó kírun ànábì ní dìde tí ó ti kí rọ́gà tó ṣàyẹ̀tò mẹ́sì ànábì ó dìde òkì torí ẹlòmí lè wọlé ń sìn gọ́gbà á ah, kò wọ́n máa kíta yíyà láàrin bí ìbéèrò ti pọ̀ tó yìí ká máa wo ní ìka yọ́rọ̀ láàrin júmọ̀ ànábì ní dèkì tó bí ẹ bá dé yóò tó ẹni yẹn kírun sọ̀sọ́lẹ́mà alẹ́ nàbí lẹ́yìn náà lọ́wọ́ sọ́lẹ́mà sánàmì fọ̀rọ̀dẹ̀ nàbí yóò sẹ́lẹ̀m anábì wá dáhùn sọ́lẹ́mà ẹ̀ yáàni àdíìsì yìí náà tọ́ka sí gbọ́n bá sọ́lẹ́mà sí wa dẹ̀dẹ̀ ní ká dáhùn mọ̀rùkú ibà ní náà láàrin ìwọ̀n àjúwe pé bánàbì ṣe dáhùn ọwọ́ ẹjá lọ síwájú ká tó dé ṣe dáhùn ṣùgbọ́n nínú ẹgbà wa tàbí dáwò a ní anábi ni anábi dáhùn sálámà pẹ̀lú lọ́fẹ́ wà ní ìgbìmọ̀ sàlám fọ́kọ́ anábi bá ní ìbjẹ̀ ìfàsọ́lì fa iná kẹlá sọ́sọ́lì padà lọ́túnrù kí dorúgbò tí kírùn ìbjẹ̀ ìfàsọ́lì fa iná kẹlá dorúgbò tí kírùn láàrin ẹni ìsìn nǹkan méjì kan ra wọn alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ wọlé ni pé taslim ẹlẹ́ẹ̀kejì ni nasiha ẹlẹ́ẹ̀kejì gíní o al'amuru bil ma'ruf wan nahyi anil munkar ẹlòmíì tán bá èyí tó wà lẹ́mí ẹ̀ ní ti di ni ti tí nǹkan méjì bá jẹ́ dandan yuqaddamu al-aham ala al-muhim yuqaddamu al-aham al-aham ń bẹ̀rẹ̀ ní gbèsè al-muhim ní kó ṣe dáwà torí pé tí wò bá ṣe ẹlòmí ò ṣe ní rògbó yẹn bá ní sí torí pé amúrù da'awiyya amúrù ala an-nudub ẹ̀yà amúrù pẹ̀lú ìfàtọ́ pé ìntánẹ̀tì kọ́kọ́ dáhùn ó ní gbèsè wa alaykumus salam ẹnìkan wá bá nẹ́bí ó ní ìyá mi ṣe báyìí ìyá mi ṣe báyìí ṣé kí n ságbèsè kò tí gbà wẹ̀ ànábì ṣé kí ń gbà ànábì nígbà tó gbégbé sí ọlọ́run ni ó da jùkájú kí ni ó kàtà ibi àwẹ̀ tá ń sọ yẹn àwẹ̀ ó ní jama àwẹ̀ títí ìtanràn kìí ṣe tàwẹ̀ ti Ramadan alàrọ́jà kìí ṣe tàwẹ̀ ti kí ni àwẹ̀ Ramadan ṣùgbọ́n àwẹ̀ Ramadan wà lè jẹ́ gbèsè ó dẹ̀ lè jẹ́ títàràn míì bóò Ramadan ní tára rẹ̀ wáyá lẹ́yìn Ramadan tó wá ní òfẹ́ sí mi díẹ̀ sí ó ti di gbèsè fún ṣùgbẹ́ ni pé pí ààrẹ Ramadan tó rẹ̀ tí òjò gbàwẹ̀ ọ̀bọ̀ ń bẹ̀ lẹ́yìn Ramadan náà irú ẹni rẹ̀ kò sí gbèsè lé lórí torí pé kò ní tẹ́bírà kò ní bàrá à kú nínú dímà yìí fìtínà tó bá tí òjò lè gbàwẹ̀ kò bọ́ ń bẹ̀ ọlọ́tí ó tó gbàwẹ̀ أيام الأخرى يعني أيام يصلح أو يصلح فيها أو فيهن الصيام ìjọ táwẹ̀ gbígbà tọ́ fún láti gbà ń bẹ̀ ìjọ míì tó sì bá lẹ́yìn Ramadan náà ó sì tó rẹ̀ náà sọ ẹlòmí tí bàbá rẹ̀ kú lẹ́yìn Ramadan ṣùgbọ́n bàbá rẹ̀ mí sàwẹ̀ méjì mẹ́ta àárẹ̀ tó wá ṣe bàbá rẹ̀ ìyẹn náà ni bàbá rẹ̀ kú lé lórí kò nídìí ẹ̀san padà kò jẹ́ gbèsè torí pé wàhálà lẹ́dínà ètò ìkóhùn irú ẹni tó rò pé lè gbà ó ní ó san yóò gbèsè eléyìí ti rò pé òun ọgbà bá àárẹ̀ yẹn ló wá kú lórí torí náà kò ní san á mọ ẹyin yíyá lẹ́yìn àbáwẹ̀ rọmọdọ́nù tó ẹ gbé ẹni tí ó jẹ́ yẹn kó mẹ́lẹ́ láti san ẹwà náà so èdè tí wọ́n fi lọ síbẹ̀ nípa nẹ́bí ìfọ̀dé inú lọ ẹ̀yà akú yóò kó lọ gbèsè ọlọ́run lọ́dá kí ẹ̀sìn ti sẹ́yìn so ànẹ́bí dáhùn tó tí nǹkan méjì bá lura wọn èyí tó tóbi jùlọ lè yóò kọ́kọ́ ṣe kíni o èyí kọ́kọ́ sì síwájú ànẹ́bí ìpẹ́yẹ kó ṣàlàyé èsì ànẹ́bí jẹ́ gbèsè sálámà ẹ̀yídà ọ̀yí ìzùmìdẹ̀ ẹ̀yà tí fàáyó bí àṣẹ mi فصلى كما كان صلى فبعض كيرم يبوت كدلا ثم جاء فسلم على النبي فقد لك أنت لو تسلم سنبي إليه من بيبين باريا تسكو ديه tọba tún ti là á láàrin ìyẹn lè sálámà wọ̀bí tẹ́ẹ̀lì gbogbo à ń sìn adé mọ́ṣáláṣí tàbá kírun tán jẹ́wọ̀n pé tó a ṣe jókòó sí mẹ́rẹ́ ìbáyé jókòó ní ẹ̀mbá dìde ẹni tẹ́ ẹjọ́ jókòó lẹ̀ sálámù aleikum kò sábòrò ẹtú kírun tánà ẹtú lè sálámà á má ń táwọn èèyàn ti fẹ́ sọ di pé tá a bá sálámà tán lórí ìrun àbí kọ́ bọ ẹni tó àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́wọ́ bí fóun gangan ni ó jẹ́ sìn rẹ̀ pé ìyẹn ní ọdún bídà kókó sábòrò kéèyàn sálámà tẹ́ńtọ́ pé àsìkò díẹ̀ bá ti là ń láàrin gẹ́gẹ́ bí Khalad ibn Mish ibn Rafi' gẹ́ bó ti ṣe nígbà tó sálámàta tó kírun tán kí ó ti ṣe ó tó sálámàta nàní eléyìí máa sálámà ẹ̀ púpọ̀ délẹ́bù pé tí nǹkan bá la àwọn sálàf láàrin ájọ́ lọ́bì bóyá igi wá láàrin àwọn apàdé wọ́n tuntun sálámà ní ọjọ́ ọdán sálámà on on jẹ́ kí dáadáa máa fọ́ ẹni ọmọjáàfẹ́ sílẹ̀mà alẹ́nàrí ọ̀kọ́ọ̀lẹ̀ rọ̀súlùlọ́ lànàrí bá dáhùn pé wà alayka salam aláìkàsàlám bọ́ lànàrí be wa hada wàhádà al bukhari wa muslim eléyìí ni jíman bukhari àti sin bá wa ففي هذا الجواب جواز جواز رد السلام بمراعاة من يسلم eléyìí ń tọ́ka sí pé èyí lè dán sálámà pẹ̀lú tó ṣe dédé ẹni tó sálámà salamu alaikum wa alaika salam wa rahmatullah salamu alaikum wa alaiki salam wa rahmatullah salamu alaikum wa alaikum salam wa rahmatullah salamu alaikum wa alaikunna salam wa rahmatullah wa barakatuh salamu alaikum wa alaikum salam wa rahmatullah بمراعاة الم... آه، الذين يسلموا عليك يعني تسلم سنة بي يعملوا نواء أنا من وعليك السلام إلي بلفظ هذا الحديث يدل على أنه جائز ولدان سلم بمراعاة المسلم أن تسلم سير أما يولداجو إيتوكو أنه بطانا بمنشي وعليكم السلام كبا جوكوني كبا جوبين amma tí yẹn bá ṣe gbígbà mí ọmọ ní gílẹ̀ rí ẹ hadisi Abu Huraira tó wà ní Bukhari àti Muslim nípa Khallad ibn Rafi' nígbà tó ṣe mistake àwọn àbá máa pa hadisi ní hadisi salatu musii hadisi musii salati kí ló dé o bọ́ọ̀lá ní ṣe dáhùn anábi ni wa alayka salam wa hadha hadith sahih والذي روى الحديث أبو هريرة والحديث موجود في البخاري ومسلم torí ìdínà a ma ẹ̀ntọ́ ẹgbẹ́ kí ó lòun fẹ́ máa fi rinlẹ̀ nìkan tí èjẹ́ kótó kó fẹ́ tẹ̀lé súnà ṣe hàn pé tànáwò ẹ̀kìtìláàfù tànáwò àti ẹjú yẹn síwájú tí nǹkan bá pín wà ní dédé amúgbẹ́yọ kan lọ wọ́n máa ṣe lọ tẹ́lẹ̀ bá ti tọ́ tẹ̀lé tẹ́lẹ̀ bá ti tọ́ tẹ̀lé alẹ́kọ́ alaikum salam rahmatullah wá o àwọn èèyàn ti dákẹ́ súnà ilé wọn ìsábà ọ̀dà wà alaikum salam àbá àkílẹ̀ rí ẹ̀rí mi náà dìí ti dání o Abu Huraira nípa tani o sallari ibn rafi so wa alaika salam anabi dáhùn bẹ́ẹ̀ thumma qal irji' fasalli anabi tún sọ lọ tún rùn yẹn kí fa innaka lam tusalli àwọn àfá mú àǹfààní gajá rẹ̀ masala mubadaratu nas bil ilm kéèyàn sáré lọ máa gbémọ̀ báwọn èèyàn nígbà míì ó máa ń jẹ́ kí ìmọ̀ yẹn yẹpẹrẹ ṣùgbọ́n lọ́dọ̀ ẹni tó mọ̀ túmọ̀ rẹ̀ yóò pọ̀n lé ẹni tí ó bá àfà bẹ́ẹ̀ ti kírun ọ̀dá báyìí nìkan ti kírun a ní ẹ̀ṣẹ́ ṣùgbọ́n àfáàbẹ̀ ti kírun ọ̀dá báwọn ní kí n ti fi hàn gbà náà nígbà yẹn ó ti tẹ̀ṣẹ́ wúkú ti wà so anẹ́bí ò sọ fún pé báyìí ní kó ti anẹ́bí ní lọ tún yẹn kí ò tí kí tó bẹ́ẹ̀ bá débí ń sìn tó bẹ́ẹ̀ sí mo fẹ́ máa kọ́mọ yẹn ní ní ọ̀dà wẹ́yà kí mú kàwá mo fẹ́ kọ́ yín bí oòrùn ti máa ń di pupa tó ti máa ń di dúdú ẹgbẹ́ kílẹ̀ ní kílà fẹ́ ilé ìsọ ní ìlú àyẹ́bẹ̀ẹ́ ti ẹ̀kọ́ nínú táà nídìí tó lè kó báyà ga tákìdá rẹ̀ bá lọ jìnà síbẹ̀ jù onígbé fẹ́ kọ́ yín bójú tí ń rọ̀ fani tó bá ti wá ṣe precipitation àbí òun ti máa ń sọ́nà ọwá di condensation ṣé ń tó wá condensation ọwá di kíni àfáà ìsọgbúsọ ọlọ́nsọ yẹn tó ní torí pé tí gbogbo ẹ bá tẹ̀léra wọn tán náà kò mí gbé in tó rò pé wọ́n ṣẹlẹ̀ wọ́n ṣẹlẹ̀ alẹ́ ọkọ̀ ẹ̀ ní tí wọ́n sàǹfààní ń bẹ̀ tán ní tọ́ mo rò pé máa ní ìsìn so in táwọn èèyàn bá ní ìdí ń gbà mí pọ̀ téèyàn kan bá dé tó ní ẹ̀dá kù bóun náà ti ń ṣe nǹkan yìí ó fẹ́ kọ́ nìyẹn so ti tẹ̀ṣẹ́ wúkù ti wà nígbà yẹn àwọn ní mọ́sálà ẹ̀ mọ́sálà ẹ̀ wọ́n yẹn ju ẹ̀ púpọ̀ pé yẹn lè dédé máa kọ́ yẹn aláwọn afá mi ìdán lọ da púpọ̀ ìpè kéèyàn máa kọ́yàn kódà bó ṣe pé àwọn èèyàn bá tẹ́tí torí bá àwọn sọ̀há àwọn àwọn ànábì ní ó dé níjọ́ gbúdẹ̀ kí á mọ̀ wọn nírìn kankan dáhùn ànábì ní ó sì dé èèyàn mélòó ní ọmọ wa ṣùgbọ́n ẹ dákun torí ọlọ́run èmi náà ẹ̀ẹ́gbọ́ ẹ̀yìn ìyẹn wọn ọlọ́run bá kẹyìn mo ti ráǹfààní nínú táwọn mímọ́ sọ pé ká máa lọ ṣe wáàsí láwọn nìka àwọn àlímọ́tò zabab yẹn ò tá kò dáa púpọ̀ wọ́n yẹ jẹ́ pé kí ẹ ṣe wá sí bí ẹ ti dáa tó àwọn tẹ́ lọ ń ṣe wá sí wọ́n ìfẹ́ gbọ́ lọ́wọ́ ti bẹ̀rẹ̀ tọ́ bẹ̀rẹ̀ díẹ̀ báyìí àfi tọ́lọ̀ ń bá ní kí wọ́n fẹ́ kí kí méjì mẹ́ta tẹ́ ti báyìí pàápàá tó bá ti ẹ̀pẹ́ kí sí tó bẹ̀rẹ̀ bá sọ pé wọ́n sì ó láwọn bá ń sọ pé ẹwọ ẹjọ́ òyìn jẹun ẹjọ́ ọba wọ́wà sí mi ṣùgbọ́n ọba tẹ̀ jẹ́ bẹ́ẹ̀ gbí dandan kúndẹ̀ lómi jù wọ́n pé nìká tó ń ṣe ò ní lálùbáríkà tán àbáṣe wà sí bẹ̀ kò jẹ́ dandan náà kò jẹ́ dandan àdébí àwọn bí lánàá àti ẹ̀mọ̀ ara ń sọ̀rọ̀ àwọn èèyàn tán wá ń sọ̀rọ̀ ariwo yìí ẹ̀yìn ojú abẹ́ kọgbọ́n ilé ṣùgbọ́n bí lọ́wọ́ bá ti gbọ́ yẹn sọ̀jẹ́kì ìnàfà àti ìdíkà tí ìṣàǹfààní bá wà níbi ìṣẹ́wà àti yẹn kò sáfúrú ń bẹ̀ ẹlòmí èèyàn bí mẹ́rin ni ó ṣe wá sí yóò ṣú yẹn náà torí pé gbogbo mùláfà rẹ̀ ni mo ké koran lọ́dọ̀ ẹ̀ mo ní kàtí ké tẹ̀síìrì lọ́dọ̀ ẹ̀ mo ní kàtí ké adab lọ́dọ̀ ẹ̀ kí ni kẹta mo kàtí mo kọ́ lóga àràbíyà lọ́dọ̀ ẹ̀ mo ní kàtí kọ́ musọ́lá lọ́dọ̀ ẹ̀ wá ní gbogbo yín mo fẹ́ kí a ṣe wá sí jọ́nà

jíjá èèyàn pọ́n ilé ìwọ́n bí tọ́wọ́n bá ti ṣe kò sáburú tọ́wọ́n bá ti pọ́n ilé kò sáburú kí èèyàn pọ́n yẹn bẹ̀ òjò ọ̀nà tánẹ́bí ló ń bẹ̀ ó ní pé ó ṣàwákọ̀ ọkàn ènìyàn kó fẹ́ràn rẹ̀ kó béèrè so gbà tó wá débẹ̀ fọ́kọ́ọ̀lẹ́ lọ́kùnrin bá ní wòlẹ́dì bá àṣàkẹ̀ bin haq lẹ́mẹ̀ẹ́ta nẹ́bí ó ní mo fi alladhi ba'athaka ya Muhammad ẹni tó gbé ọ dìde bilhaq lọ́dọ̀ àwọn lárúbáwá tàbá ní alhaqu ìtumọ̀ méjì tí mo pé alákọ̀ọ́kọ́ as-sidqu fil kalam aw as-sidqu fil akhbar ẹlẹ́ẹ̀kejì ni al'adlu fil ahkam kí والعدل في الأحكام الصدق في الأخبار أبي في الكلام والعدل في الأحكام تنو ميري وابو عن القرآن أربيجوا عن القرآن نعم العدل في الأحكام يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق يعني بالعدل يا داود إنا جعلناك خليفة عشان خليفة في الأرض فاكم بين الناس بالحق دا جوكو الوا لا يعني بالحق يعني بالعدل تلام يريد حق فوان والذي أنزل إليك من ربك هو الحق والذي أراني ìta sọ̀kalẹ̀ هو نبي قول له هذا هو الصدق في الكلام وفي الأخبار ọ̀rọ̀ tí kùránì bá sọ ẹ̀lẹ́ bá rán bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá sọ nínú suratul Maida ó ní wa anzalna ilaykal kitaba musaddiqan lima bayna yadayhi minal kitabi wa muhaiminan alayhi oko gbogbo tó wà nù tíra ẹni tó kó sínú nìyẹn so nítorí ẹ̀tọ́mọ́lẹ̀ alhaku ẹmọ́gbà àfá yíò olódodo ni ìtumọ̀ ni pé ó jẹ́ ẹni tó ẹgbẹ́ kí ni ó ma ń sọ asídẹ́kù àbí kí ni mo pẹ̀ ní ìsìn asídẹ́kù fẹ́l àkbárí àbí fil kalami ẹlẹ́kìní kí ni ó al'adlu fil àkàmì alhaku so méjèèjì lọ́wọ́ mi àdísì tọ́lá náà bí bákan náà tánà yóò bá ti dájọ́ òótọ́ ni wọ́n lẹ́ni ma ó sínú ghayra mo ṣe ẹni tó gbé ẹ dìde pẹ̀lú òótọ́ bilhaq ma ó sínú ghayra ìyìn lágbára láti kí ìmọ̀nà míì tí mo lè fi kí jù báyìí lọ àárín ó jẹ́ àǹfààní pọ̀ ń bẹ̀rẹ̀ náà nínú àǹfààní tó tún wà ní pé tí èèyàn bá ti máa há máa kẹ́kọ̀ọ́ kò wá nílé béèrè tí ó gbọ́yé kò yá bí ma ń tẹ́ni ẹ̀ ń ṣàlàyé ọ̀ọ̀dẹ̀ fẹ́ bó mọ̀ pé ma tó bá jọ ọ́sọ tó ẹ lójú ọ̀wá nílé bèrè torí pé fẹ́ fi ìtànpè ní àtẹ́lmọ́gù pé kíyàn fi mọ kéwú hàn iye yá ìdíkẹ́kọ̀ọ́ olè rẹ̀ kọ̀ọ̀kọ́ báyìí òun ló ṣe ẹ pé àwọn lásìkò wọn náà sẹ́lẹ̀ tọ́mọ kí wọ́n bá túmọ̀ nǹkan kódà nílẹ̀ wa yóò jẹlẹ̀ rí ilẹ̀ ilẹ̀ wa yìí láwọn wájú ọmọ yóò fún àbá rẹ̀ níbi tíra ilé yóò sì jáfà fún ọmọ rẹ̀ àgbọ̀n ti ń pè yóò jáfà fọ́fà rẹ̀ níbi tíra míì òun fún àbá rẹ̀ inú jíra sharon mumtia abẹ́rẹ́ ya ló sọ àlẹ́fẹ́ ẹgbẹ́ ti ẹ̀kọ́ mu sọ́lá àtàlẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó èèyàn kí hajj a ń máa gé ẹmà hajj yẹn ó máa ń kó báyàn kó nílé sòótọ́ kódà ní páàkì gáwà ń bẹ̀ torí pé òun hajj òun fi nǹkan mí hàn nǹkan mí sì ló wà nù ẹ̀ torí yìí náà ẹni tí máa ń sàǹfààní lẹni tó bá jó hàn pé ìyìn mà ó sì fẹ́ mà àníyàn ah, ò lè fi tí kọ́ nǹkan kọ́ mà mọ̀rọ̀gbọ́ ẹ̀rọ àníyàn ṣùgbọ́n ọ̀nà tó dáa jù láti wá mà ò ní pé kí n ṣe ọkàn rẹ̀ mímọ́ fún ti wà wọlébí bá ẹ̀sẹ̀kẹ̀ bí mo fi ẹni tó fi òdodo gbé wà nẹ́bí dìde mo fi búra má ọ̀sùn anábí wá ní ìdá kúnta ilẹ̀ sọ́láàtì fẹ̀kẹ́bì gbogbo ń tànkà lọ láti àárọ̀ àtàwọn àǹfààní tó wà ń bẹ̀ àǹfààní tánàfẹ́ ṣàlàyé fún gbé tó bá fẹ́ kírun fẹ̀kẹ́bì التكبير يسمى بتكبيرة الإحرام طوبات ذكر وقش التكبير ثم اقرأ ما تيسر من القرآن lẹ́yìn náà kọ̀ọ̀kan tó bá lágbára nínú alkùnrán ní ìnítújú bá ilẹ̀ tó láwọn masáàrí kan bí àdíjì mọ̀rùgbé bá ní lẹ́yìn náà fún mọ́rùkà lẹ́yìn náà kọwàrù kóòrù lẹ́yìn náà fún mọ́rùfà àtàtà àtàjìlá kọ́ ìmá kọwà gbórí dìde kó lórí rùkú àtàtà àtàjìlá ثم اسجد قوفو يبالي حتى تطمئن ساجدا tó ń ṣe farabalẹ̀ lórí sùjú ẹ̀rí gbé gbogbo tí ń sọ yìí o gbọ́dọ̀ kánjú o gbọ́dọ̀ kánjú o gbọ́dọ̀ kánjú ṣe ní sọ fún mẹ́rfà hatta tatma'inna jálisa lẹ́yìn náà kó gbórí rẹ̀ kó lórí sùjú títí tára ìtọ́jú fọkànbalẹ̀ gbá òṣìfarabalẹ̀ lórí ìjú lórí jùlúùsì tó mọ́fà àìdáàlégá fi sọ́lá ti kàkùlì ha lẹ́yìn náà kọ̀ wá ṣe bẹ́ẹ̀ ní gbogbo òòrùn rẹ̀ tó kù ilé ìta sọgbẹ̀ yìí àwọn àfáà máa sọ pé bóyá ìrun rákà tó kù lóyìn àlẹ́bí ń sọ ní alìtúmà àdíjẹ bẹ́ẹ̀ àbí ká sọ pé gbogbo ìrun rẹ̀ tí ó mọ̀ kí ilé ayé rẹ̀ láti ìlú